فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún Allahu subhanahu wa ta'ala atọrọ asalatu fún anábíwa Muhammad sallallahu alayhi wa sallam asalatu náà ma bá àwọn ará ilé anábíwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ìyàwó rẹ̀ bákan náà àwọn àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà wa títí ìjọ gbogbo ìkìyàmù ní àkọ́kọ́ mo kí àwọn ọmọ ẹ̀yà wa tí ọlọ́mọ bá ní kọ́wà níbi ètò yìí bẹ̀rẹ̀ látòrí ẹ̀ṣẹ́ Tajuddin Usman Hafizahullah Ta'ala, Fasal Dada Ọkọ̀ kọ́lọ́mọ bá kí wọ́n wá ṣe àlékù dáadáa wọn tí lórí Abu Ibrahim bákan náà Abu Hanifa àti gbogbo àwọn ìkọ̀wá tó ṣe pé àwọn náà ní ọlọ́wọ́ bá lọ́dún sábàbí láti gbé ètò yìí kalẹ̀ ìtọ́padà sí aburú ọlọ́mọ kó má ti tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa bákan mo kí gbogbo àwọn ọmọ ìyá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà abẹ́lá ọmọ subhanahu wa ta'ala tó fi ẹsẹ̀ ní kọ̀ọ̀kan wá ṣe sí ojú ọ̀nà rẹ̀ ní tí ó bá wa ní àdáwó tí ó bu wa kó lórí tọ́pìkì tí wọ́n ní kájọ máa gbé ẹ̀wọ̀n padà máa fi rọra òun náà ni ìtí àti gbọ́ àlàáfíà tó sọ ìhà àfíà tó lálàáfíà àti báwo ni àwọn ènìyàn ni wọ́n ṣe múrí kúrò níbẹ̀ ìtí ò pamọ́ fún ẹni tí ọlọ́run bá ní kí ẹ̀sìn yé òun ni wípé àlàáfíà tó sọ ìhà tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó fi rán gbogbo àwọn ànábì rẹ̀ àwọn kan wọ́n yẹ gẹ̀rẹ̀ kúrò bẹ́ẹ̀ àwọn kan wọ́n yẹ gẹ̀rẹ̀ kúrò bẹ́ẹ̀ àwọn míì yẹ gẹ̀rẹ̀ kúrò bẹ́ẹ̀ débi wípé wọn tiẹ̀ ní ìpín nínú ẹ̀sìn tí ọlọ́wọ́ bá sọ wípé ìnàdínà ìdàláyé islam wọn nípìn bẹ́ẹ̀ rárá àwọn míì yẹ gẹ̀rẹ̀ kúrò bí àlàáfíà tó sọ híhá ṣùgbọ́n wọ́n sì nípìn nínú al-Islam ṣùgbọ́n wọ́n tẹ̀lé bó ti yẹ kí wọ́n tẹ̀lé ìkíní orí ibu ni kọ́lọ́mọ subhanahu wa ta'ala kuma kàwá fún àwọn tí ó ṣòro ibu torí wípé أنبوى محمد صلى الله عليه وسلم قل ألا إن من قبلكم من أهل الكتاب اقترفوا على سنتين وسبعين ملة وستفترق هذه الملة إلى ثلاث وسبعين سنتان وسبعون في النار وواحدة في الجنة وهي الجماعة النبي صلى الله عليه وسلم وصف له الصحابة oní àwọn tó ṣíwájú mi rí nínú àwọn tó ṣe wípé ọlọ́run ọba fún ní tíra wọ́n yí ẹ̀ kúrò níbi àlàáfíìdà tó sọ̀híhá tọ́lọ́ ọba tó fi rán àwọn ànábì wọn wọ́n yí ẹ̀ kúrò mẹ́jẹ̀dẹ̀ wípé wọ́n fi sí nǹkan bíi 72 anábì sallallahu alaihi wasallam wá ní ọmọ yìí àbí nígbà yìí àwọn náà padà ní aláṣàláṣà ní ọ̀sọ̀bìnrin sí kàbí 73 ṣèǹtàní wọ́sọ̀bìnrin fi náà 72 nínú àwọn 73 wọn lọ náà wọ́wọ́ àkídà tún fi jẹ́ náà ẹyọ kan náà ní wà jẹ́nà 72 tí ó wọ náà yìí gẹ́gẹ́ bí àwọn afá ti ṣàlàyé àwọn mígbà wípé àwọn tí wọ́n sì jẹ́ mùsùlùmí bẹ́nu wọn àwọn tẹ́lẹ̀ ti ya ti fòjú bẹ́nu wọn náà àwọn afá mi wọ́n ní mùsùlùmí sì ni wọ́n tó ṣe fún wọ́n jìyà náà wọ́n lè padà wá kúrò nínú náà yìí ṣùgbọ́n wá ìdẹ̀tún fìjànà nǹkan náà ni ó wà jẹ́nà tó ṣe wípé àwọn òní jẹ ìyànà àwọn eléyìí ni wọ́n pè alfẹ́kẹ̀tún náà jìyà torí sheikh islam ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n kọ tíra tí wọ́n pè ní al-aqidatul wasitiyyah tíra yìí òun ni wọ́n fi ṣàlàyé àkídàtú alfẹ́kẹ̀tún náà jìyà àdìọ́kàn àwọn ìjọ tó ṣe wípé wọ́n mórí bọ́ǹbì ìyá ọlọ́wọ́ba abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala ó kàwà fún àwọn ìjọ náà pẹ̀lú ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kí ó kílẹ̀ sí wa ìgbé ìyẹ̀gẹ̀rẹ̀ kúrò níbi al-aqida as-sahiha eléyìí wá kẹrù ní ìdí ìṣẹ̀lẹ̀ ni. Ele, tó ṣe wípé kò sì ta lè ṣe pa rẹ̀ lẹ́yìn káwá bó aṣípẹ́ dáàbò bo ara wa káàfin ní máa bẹ nínú àwọn àìsíọ̀ kò hàlíkà àwọn ìjọ tí ó parun káàfin máa bẹ nínú àwọn àìsíọ̀ kò tún náà jìyà ìjọ tó ṣe wípé yóò lá eléyìí àwọn nǹkan tí ó bùkátà sí òun náà ní ká máa kọ́ ẹ̀kọ́ ká máa ra ọ a máa kẹ́kọ̀ọ́ ní tí ó máa bẹ ní ìbámu pẹ̀lú tí sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà rẹ̀ tí wọ́n kú a máa kọ́ ẹ̀kọ́ yẹn ní gbogbo ọgbà a máa lọ sí àwọn halakọ́ọ̀tì tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ yẹn ní ìpasófo níbi àwọn àlàkọ́ ìtẹ́ tí ń kó ẹ̀kọ́ yìí nígbà díẹ̀ ó lè ní ìlàpà burúkú láàrin kí ẹ wò pé ọ̀fẹ́ sinmi díẹ̀ mi ìfẹ́ lọ sí àwọn alkọ́ mo fẹ́ mójútó àwọn kẹ̀kẹ́ náà àsìkò tí ìyẹ̀ fi yóò fẹ́ mi mójútó àwọn kẹ̀kẹ́ tí ò fi lọ àwọn àlàkọ́ yìí ó lè kó báyìí tó ṣe wípé ó lè jẹ́ bá rẹ̀ nínú kanú àwọn alfirọ́sùn halika alimamu at-Tirmidhi rahimahullahu ta'ala wọ́n gbà wá nínú hadith Anas radiyallahu anhu ibi anabuwa Muhammad sallallahu alaihi wasallam ibi kára yóò fi wú أن يكون يا مقلب القلوب يا مقلب القلوب ثبت قلبي على دينك anábì sọlá àsàmà sọ wípé ilé ọba tó ṣe wípé ìwọ ló máa ń yí ọkàn sábì kọ́ńdì ara bíi ọkàn mi jó ilẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ anásọ̀dọ̀lá ọ̀hánì ọlọ́run wá sọ pé àrùsùlọ́gbà èrè òṣìṣẹ́ ọlọ́run ọba àmàlà bíkà òbí tàbí ilé òṣìṣẹ́ ọba a nígbàgbọ́ nínú rẹ̀ a lè nígbàgbọ́ nínú tó mú wá fún wa wàhálà tẹ́kọ̀ fún àlẹ́yìnà ṣé ẹ̀tún bẹ̀rù pé àti bọ̀tán burúkú lè ṣẹlẹ̀ tó wá ní ẹ̀fí ṣe àdúrà wípé ya mú kábílọ̀ ìpòlò sábẹ̀ ọ̀lẹ́bí ara ìlú arábìsọ̀rọ̀ bá bá بين أسبوعين أو بين إصبعين من أصابع الله يقلبها كيف يشاء ọkàn lè yẹ fẹ́ yẹ ọkàn lè yẹ lẹ́yìn ìsìbàáyìn ní asọ́bìn ìlà ó bẹ láàrin ìka méjì ọlọ́run wa ìkọ̀lẹ́wò akéèkè ẹ̀ṣá ọlọ́run ọba a máa yí bó bá ṣe ń bẹ lóòrùn bá rẹ̀ sókè la fẹ́ lò wílé òní kí Muhammad sallallahu Alaihi Wasallam sallam ó ń tọrọ lọ́dọ̀ ọlọ́mọ ọba kọ́lọ́mọ ọba kó fi ọkàn orí ilẹ̀ sórí ẹ̀sìn rẹ̀ òní kí alábọ̀ ọlọ́mọ ọba láti sọ fún wa wípé ó nídìí àdúrà ó bákan náà ó kéèyàn máa gbọ́wọ́ àti tó ń bẹ ní ìbámu pẹ̀lú tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó kulé lórí táwọn sàhábà kulé lórí tí àwọn asálàfù náà sọ́ọ́lẹ̀ tó ṣe kí wọ́n kulé lórí. a gbọ́dọ̀ máa àdébì àwọn lectures yẹn a máa ka àwọn tíra wọ̀nyẹn tó ṣe pé tó kó sínú àwọn nǹkan wọ̀nyí. ẹni àtẹ̀mtì láti parọ́ àwọn lectures báyìí àbí kápá wọn tí ra wọn jì àdẹ̀lá akẹ́kọ̀ọ́ Islam ní tí ó ṣe tí ó ṣẹlẹ̀ òní pé àábára wa nínú kanú àwọn àjọrọ̀kù ìhàdíkà náà aládùá ò pàtàkì alimami Bukhari o rahimahullahu ta'ala bákan náà Muslim wọ́n gba hadithi kan wá nínú hadithi Anas radiyallahu anhu Anas radiyallahu anhu ó ní kana rajulun nasraniyyan kana rajulun nasraniyyan arákùnrin kan bẹ tó ṣe pé nasrani ni christian ni fa aslama ó wá gba islam lọ́pọ̀lọpọ̀ wa bá ṣe gba islam àbí báwo arákùnrin kan ó jẹ́ kírísítẹ́nì fa aslama ó wà gba islam wà kọ́ra al-Baqara ta wà ala Imran ó ka suratu al-Baqara ó tún ka suratu ala Imran àti Allah ìgbẹ́ni ìní hafiz ẹgbẹ́ ẹ̀kọ́ ó tún á ala náà kò ṣe yẹn nìkan fakana yaktubu li nabi sallallahu alayhi wa sallam lára àwọn tí máa kọ wáyé lára àwọn tí máa ṣe kí tí máa kọ wáyé tí máa kọ Al-Qur'ani nígbà tó bá sọ kalẹ̀ ṣùgbọ́n tó wà ló ṣẹlẹ̀ iná fẹ́ kí a kọ́ níbi eléyìí anọ́sọ̀dọ̀lá ọ̀rẹ́ oní fàáàdà nasarani yanu christianity ẹni tó kọwà yìí tó padà sínú christianity ẹni tó á sórọ́tù bọ́kọ́rọ̀ tó bá alimuran tó padà sínú christianity kò ṣe yẹn nìkan fakáàlẹ̀ òun a máa sọ wípé máa yàbìrì muhammadu ilẹ̀ àmàkàtàkùnà muhammadu ọmọ kẹ́kẹ́ ìdí bá kọ fún lẹ́yìn ìgbà tó padà sínú christianity ọlọ́wọ́ ọba gba ẹ̀mí rẹ̀ padà fọ́lúwù àwọn christians ni wọ́n sin tàbá lọ sínú ìbọ̀wá ìmáàmù muslim wọ́n ṣàlàyé bí kéèsì ẹ̀ṣì lọ so gbà tí wọ́n gbọ́dọ̀ wọn fàárọ̀ òjìbò obìnrin ẹ̀rẹ̀mọ́rún kẹta máa ṣe ní tọ́wárí rẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ́lé wọ́n gbé sípò ńlá fàárọ̀ jíbu bí wọ̀kọ́lù ádà káàna yẹ́ tó bí Muhammad ilé ìmọ̀ bá Muhammad kọ̀ọ̀kan ṣùgbọ́n pàtó wá kú ọ̀dáfàánúhù àwọn Christians wọ́n ṣe kí ni wọ́n sin fàhásbà wọ́pọ̀ láfàzẹ́tù olùpàrù ọkùnrin nígbà ìlú táwọn kírísítẹ́nì wà so ó wá kú síbẹ̀ àwọn kírísítẹ́nì wá sí ìgbà tán sí kí ló wá ṣẹlẹ̀ fa àtùbá àwọn kọ̀dùnàfọ̀ lọ́tún áàtì ìgbà tí ó jí wọ́n rí pé ilẹ̀ ti ṣe kí ilẹ̀ ti pọ̀ padà fọ́kọ́lù hàdà tó lù Muhammadi ó àṣàbì wọ́n ní wọ́n mọ̀ àti àwọn èèyàn rẹ̀ yóò wá wó kú sí lẹ́mà haraba mímú ìgbà tó sákò láàrin wọn dábà ṣú àǹsàhìbìnà àwọn awú òkú èèyàn wa fa alkọ́wùlù àwọn sọ sí tàbáyì fa afọrúlá wọ́n ti tún ilẹ̀gbẹ́ fa àmọ́kù wọ́n ti bẹ́ẹ̀jì fa hasba ọ̀pọ̀lọpọ̀lọ náà tún rí محمد وأصحابه نبشوا عن lẹ́mà haraba mímú fa alkọ́wúrú ọwá wú òkú rẹ̀ ọwá sọ sí ìtàbáṣe sọ síta fa hafọ̀rúlá wà ábàkúlá wọ́n tún tún lẹ̀gbẹ́ wọ́n tún gbẹ́ jìgá wà ábàkúlá wọ́n tún àbí mọ̀sánfàwò fa ágbà kọlàkọlàtò tí ilẹ̀ tún pọ̀ padà àwọn ìgbé eléyìí oríṣẹ́ àwọn ìlọ́wọ́ gbọ́ series àwọn aṣọ òkú ẹ̀rù tó wá ráì oṣùkú dìkà tí àwọn ẹranko tí wọ́n jẹ ilẹ̀ ògbá nínú ẹgbà wá kan ní àrísọ lásán ní ilẹ̀ máa ń gba èèyàn tó wọ́sù jẹ́lé lọ ṣùgbọ́n eléyìí kó lè bá jẹ́ ẹ̀kọ́ ni pé kò sí ẹni tó kọjá àdánwò kò sẹ́ni tó kọjá kó múra sí ara rẹ̀ pẹ̀lú àdúrà bákan náà pẹ̀lú pé kí ẹmọ́ máa rìn agbègbè tí ó yẹ kó rí ẹni àkídà tó bá ti yàtọ̀ sí etí Ànábì sallallahu alaihi wasallam tó bí àwọn sàhábà lé lórí tí àwọn sàhábà pé àwọn ọmọ kéwú títí wọn lé lórí tí àwọn ọmọ kéwú tí wọn mọ́ sọ wípé ẹ̀mọ̀ ń gbádùn ẹni ń gbádùn bàbá ẹjẹ́ mọ́ sọ̀rọ̀ òun gbádùn bàbá ẹjẹ́ mọ́ sọ̀rọ̀ o lè ṣe kí ni ó lè fẹ́ wọnú àbídà nínú kan mú àwọn 72 dáńsọ tó ṣe tánì sọ lásán pé kí ni ó ló ààfin náà ìlà wàhíì nínú tí àbìlà ó gbà wá táka ìgbé fìntàn wọ́sọ̀rọ̀ fìntàn wà wàhíì lẹ́tún fẹ̀jẹ̀nà tí ló jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ farabalẹ̀ ọ̀rọ̀ àlàáfíà tó sọ̀híyà kò ṣe ọ̀rọ̀ tára ọ̀rọ̀ alifurikọ́tù nàìjíríà kò ṣe ọ̀rọ̀ klọ́ọ̀bù ìpè klọ́ọ̀bù débi wà nìyẹn wọn kò ṣe klọ́ọ̀bù dákan sọpá gba fọ́ọ̀mù rẹ̀ àbá rẹ́gísítà pẹ̀lú ẹ̀ ìtòdì ọkàn àti tó níṣẹ́ ìní ó máa júwe wípé òun bẹ nínú alifurukọtun náà jìyà abẹ́lẹ́wọ̀ subhanahu wa ta'ala kó má yọ ẹnì kọ̀ọ̀kan kúrò bẹ́ẹ̀. so eléyìí kan tó rinlẹ̀ ni wípé àkídà sọ̀hí àmbẹ̀ àkídà tó wà fásitì àmbẹ̀ ìṣòro ìwákúrò bí kìíní oríṣiríṣi nǹkan ni máa fà tẹ́ máa fi kúrò níbi àkídà tó sọ̀hí àmbẹ̀ òun náà ni àdìọ́kàn tó jẹ́ àdìọ́kàn tí ó lálàáfíà tọ́lọ́mọba subhanahu wa ta'ala sọ ilé ìfẹ̀sánà níbi ní fi فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم ọlọ́pàá subhanahu wa ta'ala sọ fún àwọn ọmọ Muhammad sallallahu alaihi wa sallam àwọn sábẹ́rẹ̀ táwọn èèyàn bá ti gbàbẹ́ ṣe gbà yìí fọ́kọ́ orí ọ̀nà àmàna ṣùgbọ́n tó bá gúrí ọ̀rọ̀ ìyẹ̀gẹ̀rẹ̀ kúrò lójẹ́ ẹ̀yìnlẹ́wọ̀n fi ṣikọ́k wọ́n máa takò dodo ni ẹlòmí máa ń ṣe mọ̀ pé kí káwọn mùsùlùmí pín yẹlẹyẹlẹ báyìí mùsùlùmí ó pín yẹlẹyẹlẹ torí pé kí ni àwọn tí wọ́n jẹ́ ẹni iṣẹ́ èṣù ń èèyàn wọ́n pọ̀ àwọn tó ṣe pé èṣù tó ń lò láti lè fi fún àwọn mùsùlùmí pẹ̀lú àwọn àdìọ́kàn bídíà tí ó ń ṣe àdìọ́kán ẹ̀sìn wọ́n kọjá di rẹ̀rẹ̀ ṣùgbọ́n tó ti wá ní káàkiri àwọn sáré lórí pé kí ni àwọn sàábí àtàkùwà Muhammad sọ̀rọ̀ àtàkùn kí ni wọ́n wà lórí ẹ̀ so eléyìí ìkà tó pàtàkì ni àwọn kan tí máa ń fàtàwọn èèyàn máa fi gúrí kúrò bí àkídà sọ̀rọ̀ àdìọ́kùn tó lálàáfíà ó pọ̀ jẹ̀kẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n lára àwọn kan wọ̀nyí kádárúkọ bí mélòó kan bẹ́ ẹlòmí ń bẹ tó ṣe pé tí ó gùn gúrí kúrò ń bẹ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú béèyàn ṣe tọ́ ọmọ ó wà ń àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọmọ tí wọ́n tọ́ dáadáa ṣùgbọ́n àwọn tó padà ń bá rìn ó wà ń àwọn kan tó ní í ṣe pẹ̀lú tí ọmọ gan fún ẹ ń wá òwà ń bẹ̀. lápèjúwe ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní fitrasallá ilé ti fatara nasa àlìyà látẹ̀díra ní àtàmọ́tò ń dọ́mẹ̀ ènìyàn lé lórí ẹ̀ẹ́gbọ́dọ̀ yìí nǹkan ẹ̀yẹ pàtàkì ẹ̀sìn yẹn ẹ̀gbọ́rọ̀ yìí padà oṣù wa ọlọ́wọ́ bá ní ìdáríkà dínú kọ́yí eléyìí ni ẹ̀sùn tó dúró léwé ọ̀là kí ní asára náà sílẹ̀ àìlàmù ṣùgbọ́n yìí tó pọ̀ dúnú àwọn èèyàn ní òun fàákì ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn tí ó wọ́gbọ̀ ọgbọ̀ ni ẹ̀sìn tí ọlọ́run ọba gbó wọlé lórí òwò ọgbọ̀ ọgbọ̀ ṣùgbọ́n ṣàìtàn àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n lè yí àwọn èèyàn kúrò níbẹ̀ tó jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba sọ wípé khalaqtu ibadi hànàfà mo dá àwọn ẹrú sí mi lẹ́ni tó ṣe wípé ẹni wọn ó ń bẹ lórí alànífíyà òun náà ni ẹ̀sìn Islam asamha ká gba òdodo ẹ̀sìn òdodo ìlànà àwọn anábí ọlọ́run àdámọ́ ọmọ ènìyàn nìyẹn ṣùgbọ́n ثم أتتهم الشياطين فاجتالتهم عن دينهم àwọn ṣayatín هو wá wọ́n bẹ̀rẹ̀ sí darí wọn kúrò níbi ẹ̀sìn wọn ó ní wàhálà mẹ́sàlẹ́yì wọ́n wá ṣe léèwọ̀ fún wọn máa àhìlẹ́tùnà ìdí mo ṣe lẹ́tọ̀ọ́ وأمرتهم أن يشركوا به oníkanwọ́ orúkú pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ọmọ kọ̀ọ̀kan tán bí nígbàtí ó bá wá sílé ayé ẹ̀sìn Islam ló ń gbé mọ̀ wá ló ń jẹ́ pé àdébì sọ ní ọ̀rọ̀ ẹ̀mí sallallahu alaihi wa sallam kullu mawludin yuladu ala al-fitra gbogbo ọmọ tán bá bí sáyé orí ẹ̀sìn Islam náà bí sí i fàábàwáhù yòháwídánihì àwọn òbí rẹ̀ méjèèjì ni wọ́n sọ di Yahudi àti àwọn náà influence ẹ̀ mọ́ṣẹ́ ń pọ̀ kalẹ̀ báyìí network ní pàtí ẹ̀ jẹ́ fàábàwáhù yòháwídánihì àwọn olùnasíránihì àbíkan sọ di di màjúsí èyí tí àwọn èèyàn ń pè ní ọmọ magians àwọn bàbá ẹ̀ òbí ẹ̀ àwọn ni wọ́n ó tún kíní rẹ̀ tó pẹ̀lú tí wọ́n bá fi influence ẹ̀ nínú ẹgbà wá míì tí alimamu tìrìmì pípa wá ó ní àwọn olùṣẹ́rìkà níyì àbíkan sọ di mushrik so yíò ti kó gbogbo ń tẹ́lẹ̀ sọ di yàtọ̀ sí nasaraniya yàtọ̀ sí yahudiya yẹn ń gbé wá àdámọ́ islam ni ṣùgbọ́n èyí tí ó jí sí orí ilẹ̀ ayé jíjí tó ní sórí ilẹ̀ ayé àwọn kan ti jẹ́ irinṣẹ́ ṣùgbọ́n bá ti ẹ̀jẹ́ àwọn náà ni òbí tó gbé wá sáyé tó ṣe pé ipasẹ̀ rẹ̀ ló fi wá sáyé àwọn ló mọ kọ láwọn nǹkan kí gbà wọn ṣe kiri wọn ó fi kọ yíwájẹ́ tẹ́sí tó ń mọ̀ ṣe nù sọ̀rọ̀ jẹ́ pé àwọn afá àmà sọ ọmọ tó ṣe pé wọ́n ẹ̀ṣẹ̀ bí sáyé tó jẹ́ náà sọ̀rọ̀ ní ẹ̀ṣẹ̀ bí sáyé ìrọ̀ ọmọ ẹ̀ ṣáà tí tiẹ̀ tó ṣe pé abáyúwọ́ ọmọ kékeré bẹ́ẹ̀ ní àwùjọ wọn tó ṣe pé ọbẹ̀ apadà wá rí ikú wá wa bí àwọn ọmọ ẹ̀ wá jáde láyé ṣáà tí tiẹ̀ bí kékeré ní abá tí tiẹ̀ bí mùsùlùmí àti ọmọ kékeré tó ṣe wípé àwọn òbí ẹ̀ nasara ni wọ́n àbí yahudi ni wọ́n ìlú ọmọ ìkéré ẹ̀ ní bóyá wá wá sí àwùjọ islam bí ó wá kú ṣáàsù pé ó ti di nasara ní àbó ti di yahudi àbá tìrìtẹ̀ gẹ́gẹ́ bí fitra rẹ̀ gbogbo bó ṣe pàjọ́ ṣe ń gbolé ọjọ́ òun ni wọ́n mọ̀ introduce àwọn kẹ̀ẹ́ sí láwọn òbí ọmọ introduce ẹ̀ sí títí títí yóò fi kó wọn ó ti bá ṣe náà subhanahu wa ta'ala tó ṣàánú wa àwọn ọmọ wa ẹ̀mọ́jẹ́ ká ba ayé ká ṣe gbogbo nǹkan tí a lè ṣe ní gbìyànjú tó ṣe wípé ó ń bẹ ní ìbámu pẹ̀lú súnà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam láti lè fi tó àwọn ọmọ ìwé ṣe ká tó wọn láti tó wọn lórí àdìọ́kàn tó lálàáfíà ó ṣe ń ọmọ mi kí pẹ̀lú ọ́fíìsì skul kan ibẹ̀ ọmọ kọ́ wọn dáadáa wọ́n ti máa ti ṣàwọn ṣe pàtìpàtì ni wọ́n fọ́ wọn ní àníwò ẹlòmí àní àṣù yìí mo lè láìkẹ̀ tó rẹ̀ pé ẹ̀kí lùlù bẹ́ ẹ̀kí lùlù ìlú tẹ́kì ń lù yẹn ní òjé kí nìfẹ́ mọ́mọ́ wá sórí a rí òbí mùsùlùmí tó ṣe pé orígbó ń wá olóhùn wá qualitative kìíní kan fọ́mọ òun ni fún ara ẹ̀ ló mú ọmọ rẹ̀ lọ sí skúù tó ẹgbẹ́ àwọn christian lónìí ẹni tí mo sọ haúsá ni mo tún kó sọ yìí náà wọ́n tún ṣe báyìí onítorí pé kí ni wọ́n kọ́ wọn dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ wọn ní ìkẹ́ tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn títí wọn so fa bàbá wù haúsá àwọn sọ̀rọ̀ níyà ó yọ àlẹ́sọ̀lá asálẹ́rú ní bí ìgbà tó ṣe wọ́n bá bí ẹran fúntàjù wọ́n bí ẹran bàyí mẹ̀tẹ̀ jẹmọ́ ní ẹran tó ṣe pé jàmọ́ oríkèríkà rẹ̀ pé ẹsẹ̀ rẹ̀ orí ojú ọwọ́ gbogbo ẹ̀ ó pé àlẹ́sọ̀lá asálẹ́rú ní alìtòhì súnà bí àmì jẹ̀dá ṣe rí ṣùgbọ́n tó wáyá ìkankan lè padà wá sí tẹ́sẹ̀ gédàrù àbí kékeré kan gédàrù bẹ́ẹ̀ lọ́mọ tán bí wá sáyé tán bí sórí ilẹ̀ ayé wọ́n bí pẹ̀lú Islam ṣùgbọ́n àbá bẹ́ẹ̀ ni ó ṣàkóbá fún látara àkídà tí wọ́n fi kọ́ so tó jẹ́ pé ìwọ tó jẹ́ òbí má ṣe àkóbá fún ọmọ rẹ̀ àwọn nǹkan tó lòun wá ń tàbí lórí pé nǹkan yẹn ìdí ó tẹ́lẹ̀ gbogbo ẹ̀ mọ́wọ́ gbogbo lórí àwọn kẹrẹ kò fi báyé ọmọ jẹ́ ọmọ tó rú sáyé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala yóò béèrè lọ́wọ́ ẹ̀ nípa wọn ilé ìjọba afọ́wà sọ fún ẹlẹ́ẹ̀kan pánṣọ́lá sọ́lá ní kúlùkùn rọrin òkúlùkùn jẹ̀lẹ́jẹ́ mo béèrè lè kálukú ṣe dẹ́rẹ́ ẹ̀dẹ̀ so látara ẹlòmí ń bẹ tó ṣe wípé in tó máa dàmú rẹ̀ àwọn òbí ẹ̀kọ́ dáadáa wọ́n fún ní àkídà tó bá dùn ṣùgbọ́n látara àwọn èèyàn tó ń gan fún rẹ̀ tó ń bá rìn nífi òbí tọ́mọ dáadáa ó fi sílé kí ó tó dá ó tó dá ó mójútó ṣùgbọ́n ọmọ ẹ fúnra ẹ̀ ṣètọ́nù gbá olórin tó ṣe tó yá olóńbáwọn èèyàn kan ni a máa chẹ́ǹgì àkídà sọ̀híhà àdìọ́kàn lálàáfíà bẹ́yàn ni àmọ́yé ọmọ ló ti wà affected látara wele olùjẹ́ pé ẹ̀rí inú àwọn ànábì ọlọ́wọ́n ẹni tí ọmọ ẹ̀yà ìyàfúyà bí ànábì náà ànábì sórí ibi ànábì ọlọ́run bá wà sí wọn láti retí ó tọ́ ọmọ dáadáa ṣùgbọ́n máa ṣe kí ni kó yẹ̀yàkúyà látara àwọn èèyàn tó ṣe wípé ó ń bá rìn ló jẹ́ pé òbí náà gbọ́rọ̀ ṣe kí ní kó ṣe ìgbìyànjú títí ẹ̀ ọmọ òṣì ní bẹ́yàn kí ọmọ mi kó ṣe lọ yàyàkúyà àwọn kẹtìmọ̀ wá lé kọmọ yàyàkúyà àwọn náà pọ̀ lóríṣiríṣi náà ẹlòmí ó lè jẹ́ pé torí àwúwá obìnrin àbí kẹ̀kẹ́ àwọn apá àmọ́ sọ ìtàn èèyàn kan tí wọ́n pè ní Imran bin Hafan ẹni yìí afáàládìsì fún mahadis Al-Imam Al-Bukhari ọgbà bí àdìsì ẹyẹ ọ̀kan ọ̀sọ́ ṣùgbọ́n ẹni yìí kí ló padà ṣẹlẹ̀ sí ó padà yí padà kò ṣe kó kúrò ní ìsìláàmù kọ́ ṣùgbọ́n àti ọkàn rẹ̀ tó jẹ́ àkídà sàíhà ó wà affected kí ló fà látara kó fẹ́ fẹ́ ọmọbìnrin kan ọmọbìnrin tó fẹ́ yìí àwọn tí wọ́n ní ìròrí kàwáríjì ni àwọn làwọn kàwáríjì àwọn olóbìnrin àwọn kàwáríjì táwọn lè sọ fún wa ṣàrí ẹ̀ka tó lẹ́nà wá lọ àwọn náà pé ní kan àrí náà àwọn tán ní ìròyìn wípé tó wá kó sí ẹ̀ṣẹ̀ tó tóbi ẹni oṣù mùsùlùmí mọ́ wọ́n padà dàgbàsókè débẹ̀ ẹ̀rìn ìpìlẹ̀ wọn tálẹ́sọ̀pìlẹ̀ wọn fún wọn náà àwọn tí máa jáde tako olórí so wọ́n wo pé kí ni olórí yìí a ẹlẹ́ṣẹ̀ yìí so torí náà irú ilé ìgbẹ́ kó dúró lórí fún wa ó yẹ ká yọ nǹkan ẹ̀dá sí i bó ti ẹ̀yẹ wípé ayé làwọn gangan wá ṣùgbọ́n ìsọpín olórí ẹlẹ́ṣẹ̀ ni wọ́n fẹ́ fi ṣe àkàsọ ni ipò tó lórí wà yẹ ó wù wọ́n láti wà ní kíni ní ipò yẹn ṣùgbọ́n nǹkan tí wọ́n lè fi ráwọn èrò kó oníkan sọ pé kí ni olórí ní olùfin ọlọ́run ọ̀rọ̀ ní òye ìtọ́wù wọn lẹ́nà ipá wọn náà jẹ́ ipò yẹn ipò tó lórí wà yẹn káwọn náà jẹ́ tí ó mọ̀ darí ìlú ìtọ́wù wọn yẹn ṣùgbọ́n ọ̀nà wúlá lè fi dìjẹ́tì kìí kásọ̀tọ̀ olórí òdo òfin ọlọ́run wọ́n lo bá nìbìsọ̀ lásọ̀rọ̀ àrẹ́sọ̀lá àbẹ́ ń pín nǹkan jọ kan òun pín nǹkan bàtọ́ wá pín nǹkan arákùnrin kan tó ń pè ní lórúkọ ìṣẹ́lẹ̀ ti tẹ̀lé ìlú ọwá sọ fọ́nà bí oní ẹ̀yẹ dèrè ya ọ̀rọ̀ ẹ̀ ẹni sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ẹni sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àwọn kan náà wọ́n sáré ògbà ah, táyé lẹ́yìn ìyàgbẹ́ òkú ìrìn ẹni oṣù ní ilé ìdálẹ̀ àwọn ìwá ìhàfílẹ̀ máa ń fọmọ yá àdì ṣí ẹ tẹ́lẹ̀ ọba tó ṣe dé níta ló ṣe dé ní àrẹ́sọ̀ aláàsálàm

ẹni tó ṣe pé kí ni káṣù lẹ́ẹ̀ tó ń gbọ́ pọ̀ ẹni tó ṣe pé kí ni mùsàmù sàkẹ́ ìtòkòjò délẹ̀ ẹni tó ṣe pàtàkì ẹ̀kọ́ tí ó rẹ̀ pọ̀ àti màṣọ aláhàmì ọlọ́mọ ẹlẹ́yìn ṣòkòtò fò á wọn àlùsùn náà kọ́ńkọ́ ni kọ́ńkà àlùsùn náà làwọn ẹ̀kọ́ sí irúgbọ́lẹ̀ pọ̀ kótó mẹ́ta tẹ̀lé àti kótó mẹ́rin márùn-ún ẹ kí ṣe tó fò ṣùgbọ́n lẹ́sọ̀ sọ́rọ̀ àkídà tó sàíhà kò lákìdá kò gbádùn ọwọ́ kò jẹ́rẹ̀ bí irú kò ẹ́sẹ̀rẹ̀ tẹ̀lé mítà sọ yìí ìtàbí ṣe ráìtì nà rẹ̀ ṣe sọ́lọ́lá àṣàlẹ̀ ṣùgbọ́n òun kan tánàbí ṣe yẹkùn kan tí ó rọ́nù lọ́gbẹ́ pé àwọn àfá wọ́n ní ọmọ ń pa àwọn èèyàn ní kéèkò rí pẹ̀lú kíni pẹ̀lú bá stéèjì ọ̀tọ̀ ní kọ́mọ́ ń pa àwọn èèyàn kéèkò rí pẹ̀lú kíni pẹ̀lú pé wọ́n ṣe àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó gbé tó jẹ́ iṣẹ́ tó tó bí ìjọ kì í ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ ọmọ ń pè àwọn èèyàn ní kéèkò rí torí ẹ̀ nǹkan tí ń bẹ táwọn olórí ìlú táwọn wò tó ṣe fún máa ṣe tó pé nǹkan yìí ò tako ẹ̀sìn ṣùgbọ́n tó ṣe fún bá ní ìròrí kàríjíyà lára nǹkan yẹn kátó wà pàbí síbú ni ó yóò yẹ pò lórí kébèrè pẹ̀lú kẹ̀yẹ́nà so ìta ń lọ òníjọ́ practice irú nǹkan bẹ́ẹ̀ ó wù ú pé kó náà wà nípò ó wá kàfàrà ọgbọ̀gbọ́n ilé ànẹ́bí sọ̀rọ̀ àṣàlọ̀ tẹ̀ á rí kírísímọ́tò náà ò lè á wọ́jú ńlá àrẹ́tọ̀lá àwọn wà ní yàkùrù ní ìdíkìdí anábì yẹn ìsàbẹ̀ ẹ̀rù eléyìí àwọn èèyàn bí ti ẹ̀rù jáde ló ṣe àkọwàmú yá ìrò àdúkùn sọ̀lá dáwó máa sọ̀lá tìbí wọ̀síyá mahú máa sọ̀yà mìí ìyá kọ̀rọ̀ wúlé kọ̀rán náà ìjà sọ̀rọ̀ àfihàn ẹ̀dìrì kẹ̀kọ̀ ẹ̀ṣì máa ara wọn tó ṣe pé wọ́n á jáde tó ṣe pé wọ́n á mọ ìyẹn lẹ́sílà gan wọ́n mọ kírun wọ́n mọ gbàwẹ̀ gan tó ṣe pé wọ́n mọ kàlùkùrán fòkàbù Qur'an wá jẹ́ ṣùgbọ́n kí ni yàmùrùkúnà mìnàdín yàmùrùkúnà mìnàdín ó máa fi ẹ̀sùn lẹ̀ kàmá yàmùrùkú sáàmù nàrà níjà bí ìgbà tí ìta tọfà sí ọmọ awọ ní o jáde àwọn àwọn pàtàkì ṣùgbọ́n látara ìta ti rí pé nǹkan ẹ̀yẹ ẹranko yìí bẹ́ẹ̀ làwọn náà ṣe wọnú Islam tó wọ́n kúrò bẹ́ẹ̀ jẹ́mọ́ kí elé alìkìrọ́ àìdì ìyẹ̀gẹ̀rẹ̀ kúrò ní ẹ̀sìn ìyẹ̀gẹ̀rẹ̀ kúrò ní ibi ẹ̀sìn wọ́n ka alkùránì wọ́n kírun wọ́n gbáwẹ̀ náà pẹ̀lú ẹ̀ anẹ́sọ̀lá asọ́lá ní àwọn tá à ń sọ yìí anẹ́bìnrin yẹn láàpùtùlá náà fọ́tùlá àti àsìkò tí wọ́n bá jáde ká ní má ṣe ń bẹ láyé rí ìpakúpa máa pa àná tí ó pa ní ìpakúpa ẹni tó jù tó gbà tó gbà koran tó ṣe inú koran torí pé kì í ìṣòro ìṣòwòbí àti ìdáhùn tó bá wára wọn táṣe sí ẹ̀bùn ìgbìsàn pa òun ẹ̀kẹ́ má jò jù ẹ lójú ẹ̀ ẹ̀yìn wọn yẹn áfíìsì koran mẹ́ni àpólíṣẹ́ wọn takọ áfíìsì koran alábì ti sọ wípé ẹ máa irú nǹkan bẹ́ẹ̀ so ó yẹ kó ti yé ẹ wọ́n ṣe pé kàránà bí ti dé ó tó sọ pé kó wọ́n dé mọ́gbà kan jẹ pẹ̀lú ẹ̀ ìgbà ìyẹn ni wọ́n máa fi ṣe excuse àwọn ọmọ kírun gan alábì ti yanjú nìyẹn sọ̀rọ̀lá àṣọ̀rọ̀ ó náwọn sàábí ó mọ̀ fojú kéré ìrún títí wọn tẹ́bà owó ṣe ń kírun àwọn ọmọ ń bá wẹ̀ gan wọ́n mọ̀ fojú kiri àwẹ̀ títí wọn tàbá wo bí wọ́n ṣe ń bá wẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí kọ́ òun mo ní àwọn ìfòlà àkìdá àkìdá wọn bá mi látara kí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú káyọ̀dà sí àwọn olórí kama kàfàrà wọn pẹ̀lú àwọn nǹkan tó wà pàmì síbi ìgbọ́n náà yìí kò sẹ́ni ẹ̀mí nǹkan táwọn olórí ẹ̀ ṣe lápẹjú èyí so later ni wọ́n padà sọ ọ́ wípé wọ́n kà fara wọn pẹ̀lú kàbáyì àwọn tá sọ iná ẹ̀ ni wọ́n kà fara Usman radiyallahu anhu ọ̀pọ̀ Usman kéfì lórí nǹkan tí ẹ̀gbẹ́ pé kéfì lé lórí àwọn náà ni wọ́n kà fara Ali radiyallahu anhu lórí nǹkan tí ó yẹ kí wọ́n pè kéfì lé lórí so later ni ọ̀rọ̀ wípé ẹni tí ó bá mú jí à kéfì rí ni ẹni tó bá tatẹ́tẹ́ kéfì rí ni yìí wà ìpìlẹ̀ gẹ́gẹ́ ni wípé wọ́n wà ọwọ́ interested in òkú àwọn nǹkan táwọn olórí dáadáa tán ṣe awáka fara wọn pẹ̀lú àwọn nǹkan ẹ̀ tó ṣe pé kò sí nǹkan tó ní nǹkan táwọn olórí ṣe kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so ìmọ̀ràn ìfọ̀fọ̀ ká padà síbi ọ̀rọ̀ rẹ̀ ó níbi ọmọbìnrin kan tó ṣe wípé kálẹ̀ àlàrá ìkọwàá ìwòye àwọn kàwáríjì ni ọmọbìnrin yìí ní ẹwọ ọmọbìnrin yẹn ti wá pé ìtànjẹ bá àfá ìyàfá tó dúró déédé àfá aládìí àyẹ̀wò sọ fún pé ọmọbìnrin tó fẹ́fẹ́ ìkàríjíyà ni ó ní máa tún ṣe máa tún ṣe máa tún ṣe ó padà wá fi ọmọbìnrin yẹn ó wá tún òun tó tó ń òun ọ̀rọ̀ obìnrin tó ṣe wọ́n obìnrin lọ́wọ́ ṣe ló tí òun fi ṣe ẹ́ ó bá ti ẹ̀jẹ́ ó fa wọnú ọ̀rá ayé àwọn kọwàríjì ẹ́ obìnrin ló kó bá ó fa wọnú ọ̀rá ayé àwọn kọwàríjì ibi tí wọ́n pa ọ̀rá ayé àwọn kọwàríjì ni ó sọ ọ̀rọ̀ kan nípa Àlì lọ́dọ̀ ọ̀la àti arákùnrin abdulrahman ibn burja tó pa ali ọ̀dọ̀lá ali ó ní àbọ̀rọ̀ bàtàlì min taqiyya ma arada biha illa liyabluga min al-ashir duwana ó ní arákùnrin tó bẹ́ àlúyẹ̀ ah ìrànlọ́ pẹ̀tẹ̀ mìtẹ̀kí olùpáyọ̀ ọlọ́run bá jù wọ́n ará rẹ̀ bí i ó ní pípẹ́ tó bẹ́ àlúyẹ̀ ní bó ṣe fi ìdà ṣáà yìí kò sí tó pàdéwò pẹ̀lú ẹ ilẹ̀ ìyẹ́bùrúgbà ní ìdílé àṣírí duwánà ó fún wáyọ̀ ọ̀nà ọlọ́wọ́ bọ́bá ara ṣe ó ní òun á mọ́ rò ó nípa rẹ̀ ní so tó ń wárò ń pa ẹni àṣíbùbù òun á lẹ́ tó ká ẹni ẹni tí òṣùwọ̀n rẹ̀ kú jù wájú ọlọ́run wáyé Ali àti Abdurrahman bin Muljim ó gbé ọlá fún Abdurrahman bin Muljim lórí Ali radiyallahu anhu ohun tí ìròyìn dàgbé tó ló jẹ́ pé agbọ̀rọ̀ ṣọ́ra ẹlòmí obìnrin tó fẹ́ bí èkó ìkòkòkò ní àdánwò ní àkídàrí ìdáwó ẹlòmí ìdẹ̀lú lè jẹ́ pé àwọn ipò ìwé ẹ̀mí náà tún ṣẹlẹ̀ ó ní arákùnrin kan tó ṣe wípé wọ́n pè ní Abdullahi Qasim ní Saudi lọ́wọ́ arákùnrin Salafi lára àwọn tó ti rẹ̀fíjì àwọn oníbídíà lónìrànran rẹ̀fíjì àwọn ṣíà rẹ̀fíjì àwọn oríṣiṣẹ́ àwọn mọ́dàrí ó kúrò Saudi ó lọ Íjíptì àti bẹ́ẹ̀ lọ ó lọ káàkiri ìlú ó mọ́ sí fẹ́ndì àkídà Slavia all of a sudden ó bẹ̀rẹ̀ sí takò àkídà Slavia bẹ̀rẹ̀ sí takò àkídà Slavia arákùnrin ìkẹ́bí 95 or 1996 ló kú sí Lebanon àwọn àfáà tí wọ́n padà ní ti ẹ̀ tó wọ́n sì parí ayé èyẹ ní alólówó onígbàgbọ́ pọ́lọ̀ mẹ́ ẹ̀yìn onígbàgbọ́ pé kí ọlọ́run máa mẹ́ tó mọ́ àwọn àfá wa lálálálá náà sọ̀rọ̀ ń parẹ̀ sheik mbaz ni sheik ẹ̀rùdẹ̀mí ni sheik fauzan ni wọ́n sọ̀rọ̀ ń pẹ̀ bẹ́ẹ̀ lọkùnrin àgbẹ̀yẹ tí àlọ́ ti kọ́ tó ti fi gbèsè ní sọ̀nàfíà tẹ̀lẹ́yìn so à ipò kan mára wọn ló sun délẹ́gbẹ̀ẹ́ tó ṣe pé ó kàn yí bí lẹ́kànnà àrígbé ní ọ̀rọ̀ ẹni di àdúà ó jẹ́ ní ibi tí ẹ máa bá wọn èèyàn gidi ma bá wọn rìn ẹlòmíà ni ẹ alákànlọ lẹ́kṣọ̀ wọn ṣe bí ti láti máa wọn bá fẹ́ mú bẹ́ẹ̀ ó ní ọgbà tí ó ju nǹkan tí ó ń ṣe ààrẹ nísìnyí ìwọ tó jẹ́ àmì ó kéwú lọ sí tí ní lẹ́yìn àwọn lẹ́kṣọ́ tó ń gbọ́ káàkiri oníṣán tó bẹ̀rẹ̀bìtì ń bẹ̀. ìgbà tí ẹni tó jẹ́ àfá tó bá lè change ẹni tó jẹ́ káàkiri wáyé tó bá lè change ẹni tó ń kọ wáyé tó bá lè change ẹni tó jẹ́ àfá tó ti rẹ̀ bíta wọn ní píjà lórí ìṣìlọ tó bá lè change bó wá ní ìwọ tó rí ìṣàfá tó ló jẹ́ pé yàn gbọ́dọ̀ farabalẹ̀ àkídà tó lálàáfíà ẹ̀yọ̀ kan náà ní gbogbo méjì àkídà tó lálàáfíà ẹ̀yọ̀ kan ní tẹ́yìn ò bá ti gbà yẹn yóò yẹ gbẹ̀rẹ̀ kúrò níbẹ̀ lọ gba èyí tó wá wù ní gbogbo àkídà tó kù gbogbo tó wá rẹ̀kùn ní àti iná iná ni ṣẹlòmí torí ipò torí owó òní ẹlòmí ní torí àwọn ọ̀rẹ́ tó ṣe wípé ohun bá rìn ló jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní láti sọ ìdílà mìíràn wọ́n láyé àfihàn àmàlà ìlà tẹ̀lé tó wá fẹ́ yin ọ̀rẹ́ ní ìfẹ́ ni tó jẹ́ mú mi nílò mú lọ́rẹ̀ ẹgbẹ́ sákìlà rẹ̀ gbádùn torí ṣùgbọ́n pàtó fẹ́ mọ́ rẹ̀ òkú àwọn tí wọ́n ṣe mùsùlùmí okú wọn jọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀jọ́ ń jókòó ní nígbà náà ní ti nǹkan tí ó ń ṣàrẹ́ ti lu ẹ́ o ti dún òun gbà kò rẹ̀ láwọn oléwọ̀ díẹ̀ ní ọ̀rẹ́ tí wọ́n ti mẹ́ kò ṣe mùsùlùmí so kò sí tàbí ṣùgbọ́n nǹkan ó ní àpá àkan tó ń ṣe bẹ̀bì ní kọ́lọ́ọ̀bá kó wá dá padà wọ́n pè ní ní Usama Al-Quds lára àwọn ọmọ kí o ṣe gbogbo ìlú àfáà ní àfáà aládìsì ní lára àwọn ọmọ ṣe gbogbo ìlú ọmọ kí o ṣe gbogbo ìlú àwọn ọmọ tẹ̀kì rírí tẹ́lẹ̀ ẹ́ àwọn ọmọ lẹ́yìn ṣe tún àwọn tó kàkà fáńgbà wọn sọ̀tàn ìgbà yẹn ní kò padà fi skúù lẹ̀ lọ skúù wọn bí a kà bí yẹ fáìfà àbí kankan ló wà yunifásitì mẹ́tìrì ló ṣe gbà yẹn kò tí ìgbọ̀mọ̀ tó ṣe gbogbo ní ìlú Egypt ló wà nígbà yẹn so olówó ṣe mẹ́tìrì wọn ó kúrò tuntun so lẹ́yìn ìgbà yẹn ó gba Saudi lọ so ní Saudi ló ti pàdé ṣe fún bíl so ó tẹ̀lé wa lọ yẹ́mẹ́ ṣègùn ti dálé kí ó lẹ̀ lára àwọn tọ́jẹ́ fọ́sẹ̀ ṣe ìgbẹ̀yẹn ló ti rí pé á ah, àkídà ti ẹkọ́ gbòtì ó dẹ̀ fi ṣe lọ ó fi ṣe lọ tó ń sọ dúdó dúdó ṣùgbọ́n ọlọ́fẹ́ sọ́ọ̀lù pàtó di gan 2005 ọba àbí pẹ́sidẹ́ntì ìgbà yẹn Hosni Mubarak ó ní àwọn tí wọ́n bá rọ̀stíkéètì kúrò skúl àbáwọn tó fi skúl lẹ́kùn ara wọn tí wọ́n parí láwà ṣùgbọ́n òun fún wọn ní ìgbàláàyè láti lọ parí ẹ̀kọ́ wọn ah, eh, ìròrí tó gbẹ́mi kúrò skúl gbà yẹn ìròrí àwọn bí kí ni sẹ́lùkùkù kan kàmọ́ra orí ẹlógbó nǹkan lẹ́sìn yóò lè parí ẹ̀ gbóná ṣe padà sí skul nìkan ìgbà tó padà sí skul tó jókòó nù kíláàsì nínú lecture room orí pé àwọn ọmọ táwọn ọdẹ wà ní kíláàsì bí àwọn ọmọ twenty years àwọn ọmọ ẹni tá à ń sọ yípa ẹ̀dẹ̀ ní ó ti lé fifty ó ti so bí àwọn 20 years old kankan wọ́n rẹ́wọ́n láńjọ́ wà ní class ó nígbà wọn find it difficult láti recollect gbogbo àwọn kan tó ṣe pé ó ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń ṣọwọ́ báyìí nígbà tó explain the kìíní ẹ̀ ó ní nígbà tó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wú fáìlì jáde sálẹ̀ fáìlì ẹ̀wá fáìlì kan ìsàlẹ̀ sálẹ̀ fáìlì yẹn wà ẹ̀fẹ́ ẹ̀mọ̀ gbé tòkè kúrò ó nígbà tó ṣe try láti recollect àwọn kan tó ti kọ́ ṣùgbọ́n kí ló padà ṣẹlẹ̀ àwọn ọmọ kéékèèké ṣàn tó ikú máa rẹ̀ pé àwọn ọmọ yẹn bí ó gbọ́ ìsì kankan mọ́ra wọn yẹn láwọn ọmọ yẹn ń ṣe àwọn ọmọ yẹn padà wá influence èpè irú táwọn ọmọ yẹn ń ṣe ní onábẹ̀rẹ̀ sí ní sọ ní pé ah, wọ́n yá kan fún kan lé ìkankan mọ́ra wọn ní bó ṣe bẹ̀rẹ̀ náà nù bó ṣe kó so kí ni ẹ wọ́n bá lọ débi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti sọ pé olè kò sí pẹ̀lú burú pẹ̀ ó bá níbi pé kí ni àwọn olórin tánkọrin tánkọkọ̀ púpọ̀ àtàwọn táwọ̀wọ̀ púpọ̀ a ní kò sí pẹ̀lú burú pẹ̀ ṣe gidi náà ṣe ó sọ ọjọ́ kan ó ní ìkan náà àwọn olórin ẹgbẹ́ ọlọ́run bá gbogbo wọn àti ẹ̀gbẹ́ papọ̀ tó bá jọ gbé jàǹkì á ó tún bá lẹ́yìn kó tún lọ ṣọ́ọ̀ṣì àti pé kankan náà ni àwọn lórúkọ ìlú tẹ́mọ̀ ipé ìlú kan náà lájọ wà kankan so kò sí nǹkan tó burú ní pé òun náà lọ jọ́jọ́ lọ so kí wọ́n fún ọdún wọn kankan wọ́n ráwọ́ aṣẹ́jú ẹ̀sìn ní ṣẹlẹ̀ yóò ní yàwá lẹ́nu ta bá rẹ̀ jẹ́ tó ṣe pé ó ń kọwà ìbánibí sàwọn kẹ́ tí máa mú yẹn yẹ kéré ìkan tó ṣe pé nǹkan kékeré báyìí ẹlòmí jẹ́ pé ipò ẹlòmí jẹ́ pé náà ń wá ẹ̀yìn àwọn èèyàn bàbá òjèbí lágbára nìkan náà yìí kankan wọ́n wá dà onákan tó tọ́ ọmọ compromise gánà àwọn àfáà sọ ó lé ẹ̀kan ó ń sọ fún wọ́n sì tẹ́lẹ̀ yìí dáadáa ṣé káwọn yẹn lè bá àwọn tẹ̀lé ẹ lórí ṣe wá àbí torí káwọn yẹn lè bá bo òdodo kán lè bá kúrò níbi àánú kán lè bá kúrò níbi àìmọ̀kan. tó ló jẹ́ pé ẹ lẹ́mú tó wá ti di pé ká sọnù lọ kò sí lẹ́mú ẹni tó jù lọ o kó akútúrú síta sí orí kó á ìtọ́jú kútúrú síta lọ sórí kó á kùrá ní kó mọ̀ gbogbo àwọn yòó ayáàtì àti kó dúró síbi tí ẹ kó dúró tó bá dúró síbi tó yẹ kó dúró atẹ́kùn kejì ó lè gbéyàn lọ so ló jẹ́ wípé agbọ̀rọ̀ wọ àárín dáadáa àwọn kan tí mú yàn gẹ̀gẹ̀rẹ̀ kúrò bí àkídà sọ̀híhá àdíọ́kà tó lálàáfíà ó kọjá tirẹ̀ ṣùgbọ́n lára nǹkan tá lè fi dáàbò bo ara wa òun náà ní ká kún fún àdúrà lára àwọn kẹta lè fi dáàbòbò ara wa òun ká mọ́ ní halakot tí wọ́n ti sọ tó ní tí ẹ bá ti yẹgẹ tó lọ sí ọ̀dọ̀ àwọn tó ṣe tó lè bá ti ẹ̀jẹ́ kódà pẹ́pẹ́ ni òbí rẹ̀ tọ́ dáadáa òbí ẹ̀kú lákìdá tó gbádùn láti lẹ̀ pọ̀lúfà pé òun ṣe kí ni ó ti yà ó ti mísàkọ̀mọ́ tó yẹ kó mísàkọ̀mọ́ yóò affect ẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó fi ní arrajulu ala dini khalilihi falyanzur ahadukum man yukhalil èèyàn yóò máa bẹ lórí ẹ̀sìn ọ̀rẹ́ tímátímá rẹ̀ kíkálukú nínú ẹni tí ó mú ní ọ̀rẹ́ tímátímá o kíkálukú ní owó ẹni tí ó mú ní ọ̀rẹ́ tímátímá o so eléyìí kò jẹ́ nǹkan tí ó pàtàkì àwọn nǹkan tó jẹ́ àwọn àdìọ́kàn gidi a máa rí ka nínú àwọn tíra táwọn àbáṣára ìfún wa bákan náà wọ́n máa mẹ́nu tó mẹ́nu bá àwọn nǹkan tó ṣe wípé wọ́n jẹ́ àkídà tí ó gbádùn kálẹ̀ jìnà sí ṣùgbọ́n nǹkan tí mo sọ yìí nǹkan tí a ní láti mójútó ni so àwọn nǹkan tí máa mú yàn yẹ̀gẹ̀rẹ̀ kúrò ní àkídà tó gbádùn àbí ọkàn tó gbádùn ọ̀pọ̀ jàǹtìrẹ rẹ ẹbí ìta sọ ẹlòmí owó ẹlòmí ipò ẹlòmí obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan ní ẹlòmí gan ó lè jẹ́ pé kí ni owó àti owó tí mo mí gbé ó ti lówó ẹ̀gbọ́n kàmí tẹ́lòmí ò bá ti rí jẹ́

olọ́mọ kan tó ṣe pé o mọ́ wá sí àkọ́ wa ní àwọn ọdún bíbí ló kàn sẹ́yìn ọmọ yìí o mọ́ wá ń ta àwọn ìwé tí àwọn tí ọmọ pẹ̀rọ wọn ní àwọn 80s àti bẹ́ẹ̀rẹ́ lọ́tọ̀mọ́ká ẹ̀ wọ́n ló ń kàwé yẹn tó kó fẹ́rẹ̀ jù tí wọn so àwọn èyí ló ń ká ló ń ká ní tó padà ṣẹlẹ̀ ní wípé òṣèlọ́dún fún ọmọ o òun gẹ́gẹ́ fún rẹ̀ wá kúrò ní Islam olóhùn sí Islam jami òun ló lọ olóhùn sí Islam olólọ́wọ́ òṣèlú tọ́jọ́ lọ àwọn ó dẹ̀ ti fẹ́ sísá kan tó ti ṣe ágbè tó ti ṣe ìdààmú abẹ́ nìyí àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n jọjọ́ student wọ́n bẹ̀rẹ̀ sí sáká kiri bóòrò ṣe fẹ́ bá sọ̀rọ̀ ìkanu ìkanu ẹgbẹ́ kọ́nà ọba kó bá dá ọmọ padà òun náà lára àwọn tán champion dáwà ó ṣe kó kéwú lọ títí kò tó ní sí ìfúsúnnà ó lè kàtírà díẹ̀ díẹ̀ lára wọn tó champion dáwà ní agbègbè kan ní tí mi ìfẹ́ dárúkọ in fact ó tún ṣe sábà bí báwọn ní ìtàkéwú bọ́ ṣe tún nífẹ̀ẹ́ sún nàrànà ṣùgbọ́n yìí ni látara wípé ó láwọn nǹkan tí bàbá rẹ̀ ò fẹ́ fún àbí ò sí nàìjíríà fún ọba rẹ̀ wò pé kí ni ẹ̀sìn tó gba ẹni ìdẹ́kùn fún láwọn kẹrẹ̀ a máa fún sùúrù pé kó ṣe sùúrù ṣe sùúrù ṣùgbọ́n ààrẹ ògbé kiri ẹ̀ máa ó wo pé kó ń fọ́ọ̀lù fún bàbá so fọ́ọ̀lù fún bàbá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so ẹni yìí bí ọdún ní méjì sẹ́yìn bá rí tó ń tako sàlàfíà nì ó wá ní ẹ̀sìn tí ó dára náà lẹ̀sìn tó ṣe pé àwọn bàbá lágbájá bàbá lágbájá ó dárúkọ bàbá méjì tàgbàjúmọ̀ lẹ́yìn wa lọ́jà àpá ìgbé ẹ̀sìn tí ó dá ìyẹn ẹ̀sì Saudi rẹ̀ àti ìyẹn oúnjẹ́sì gidi so bí kó mọ jìmáàmù obìnrin kájọ mọ ya fọ́tò kẹ̀kẹ̀ mara wọn gbogbo ẹ̀ ló tó sórí tó sì so à ń play bọ́ọ̀lù káàkiri àwọn kan tó ń ṣe káàkiri ní ìlú tó wà sí òyìnbó sí ni ẹni tá ń sọ ilé yìí òun ló ń champion kí ẹni gbọ́nà championu àlàáfíà yìí súnmọ̀ ní àwùjọ kan lẹ́kọ̀ọ́ iná ní orí tí wọ́n sọ òlẹ́ni tó ń champion sẹ́wọ̀n kékeré tó ṣe tó kí ní ọ̀rẹ́ ogun ní ọ̀rẹ́ sotori náà ká mọ́ bá tẹ̀jẹ́ ká mọ́ bá ìtẹ̀jẹ́ kọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala kú mẹ́ni kọ̀ọ̀kan wá dúró ọ̀rọ̀ pé mo ti káàkàkà ààrùn nàìjíríà ṣìnà máa rárá àwọn kẹ̀yẹ ilé ogun tẹ́ táwọn afá wa ń ṣọ alára ipé ẹmọ́ kàdírà oníbídíà ẹmọ́ gbọ́wà kan oníbídíà ẹgbẹ́ àpáláwà bá ẹ̀dá ti pọ̀ jù fún àǹfààní ara ẹni àti fún àǹfààní àwọn èèyàn tó kù náà so kò jẹ́ bí ó ṣe lórí ìgbà ilẹ̀ pẹ́lọ́mọ̀ subhanahu wa ta'ala kí ó dé kí ikú ṣe ẹ̀dùn kan aláǹfààní abẹ́lọ́wọ́ sùhánà wata aláfàdásán gúrùpọ̀lọpọ̀ tó sí ẹni gbogbo ìlànà mẹ́bùwà Muhammad sallallahu sahaba ọlọ́wọ́ fún ìkáyé ìdẹ̀rẹ̀ kúrò bẹ́ẹ̀ sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك àkámọ́bìnrin tó ní tọ́lọ́mọ wa abẹ́rẹ́ máa fún mọ́ta àti àwọn ilé ìwọlẹ̀. Àwọn alájẹ́ kan tètè tó pé mo rí pé àwọn èèyàn kan ń dìde. Wọ́n bá lẹ́kọ̀ọ́ yẹn lọ ní mo kàn ní báwọn yẹn ń dìde, wọ́n lọ bẹ́ẹ̀ lọ tààrà lọ́bẹ̀ pìlẹ̀ àwọn alájẹ́ àwọn alájẹ́. Àmọ́ bí tán bá tí ọlọ́ọ̀bá Thank you.